peace. Daily dollar, daily dollar. Mama know they use and play. Native taste maker, cause it tastes the normal. They give the native vibe. Daily dollar, daily dollar. No need to rinse them. I say no need to grind them. No Just tear them, pour pre-seasoning, processed and packaged under hygienic conditions with long-term preservation to retain its rich native aroma in your vegetable soup, egusi, mian toshi, mian kuka and other native meals. Go get your daily dawa at the nearest market today. Daily dawa. Daily dawa, made from fermented locust beans. Daily dawa, native taste maker. 味の素 Newgate Exclusive Hotel and Event Center will have various rooms for lodging and accommodation, executive suites, double and single chalets. Come and have a five-star experience in hospitality. We have a bar where we sell varieties of wines and drinks. Our restaurant is second to none with mouth-watering dishes, African cuisine, continental and local dishes all at affordable prices. Our event space is suitable for all ceremonies be it social or corporate, will have a big parking space and our environment is conducive for all. Our security is watertight and we have 24 hours power supply. We are located at Quarry Road, Agbeloba, Belkota, Ogun State. You can reach us on 006 081 0672. Newgate Exclusive Hotel and Event Center, your sure bet in hospitality. igbákejì ààrẹ Kashim Shettima ṣe àpèjúwe olórí tó pèrègede gẹ́gẹ́ bí kọ́kọ́rọ́ fún àmúlò ìdàgbàsókè orílẹ̀-èdè ilé-ìgbìmọ̀ aṣòfin gbọ́ atótónu ìṣàkóso iléeṣẹ́ tó ń rí sí epo rọ̀bì lórílẹ̀-èdè Nàìjíríà ìjọba àpapọ̀ àti àjọ aládàáni ṣe ìlérí àjọṣepọ̀ tó dán mọ́rán lórí ìpèsè oúnjẹ lọ́pọ̀ yàntúrú ẹ̀kálẹ́ ẹ̀kú ìsinmi òní Olúwakẹ́mi ọ̀rúnṣọlú síkírù ní orúkọ tèmi ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́ wọ́n ti sọ pé pẹ̀lú olórí tó dáa ní gbogbo ìpele ìjọba orílẹ̀-èdè nàìjíríà lè ṣe àmúlò pípọ̀ àwọn ọmọ ìlú fáǹfààní ìdàgbàsókè orílẹ̀-èdè rẹ̀ igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí kashim shettima sọ èyí lákòókò ètò ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde ilé ẹ̀kọ́ tó ń kọ́ àmójútó ètò ààbò orílẹ̀-èdè akọ̀ròyìn wa abdulrahman jibril ajábọ̀ ìròyìn pé igbákejì ààrẹ Kashim Shettima fi múlẹ̀ níbi ayẹyẹ náà wípé ààrẹ Tinubu ní ọkàn dáadáa pẹ̀lú orílẹ̀-èdè bí ó ti ń ṣiṣẹ́ fitafita láti rí i pé ètò ààbò orílẹ̀-èdè yìí mọ̀yàn lórí àti pàápàá ètò ọrọ̀ ajé rẹ̀ ó pè fún ìgbàgbọ́ àti ìgbọ́ ara ẹni pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ìjọba tó wà lóde fún ìdàgbàsókè tó dúró ṣinṣin wọ́n ti sọ pé àbá ìṣúná fún ẹ̀ka afẹ́fẹ́ gáàsì àti epo rọ̀bì ṣeéṣe kó wá sí àmúṣẹ èyí ni èsì tí olùdarí ẹ̀ka epo rọ̀bì NNPC lórílẹ̀‐èdè yìí ìyẹn Milẹ̀ Kyari fi múlẹ̀ níwájú ìgbìmọ̀ alábẹ̀ṣẹ́kẹ́lẹ́ láti ilé ìgbìmọ̀ asòfin àgbà tó ń béèrè àtótónu lórí ìṣúná tí ẹ̀ka náà ṣe àgbékalẹ̀ rẹ̀ fún ọdún 2024 akọ̀ròyìn wa Lami Ali jábọ̀ ìròyìn pé àwọn asòfin àgbà náà fi ìbéèrè tú ti fún tẹ̀dọ̀ ìṣúná ọdún 2023 àti ọdún 2024 àti lílò rẹ̀ lọ́wọ́ àwọn aṣojú iléeṣẹ́ NNPC náà bí wọ́n ti ń bójú wo àǹfààní gbogbo pẹ̀lú ìgbìmọ̀ ẹlẹ́yinjú àánú lájọ àgbáyé ti ṣèlérí láti ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú orílẹ̀-èdè nàìjíríà láti bójútó ìpèníjà tó ń kojú àyípadà ojú ọjọ́ àti ìpèsè oúnjẹ iléeṣẹ́ tó ń tí kì í ṣe ti ìjọba náà fún túnṣe ìlérí láti bójú tó àwọn ìpèníjà mìíràn tó tún jọmọ́ àìtó èròjà oúnjẹ ní àwọn ìgbèríko àwọn aṣojú àjọ àgbáyé náà yànnàná ètò wọn gbogbo tí wọ́n là kalẹ̀ láti kápá ebi ìṣẹ́ àti òṣì lórílẹ̀‐èdè nàìjíríà ó jẹ́ àkókò ayọ̀ àti ìdùnnú bí ẹbí Fápòǹdà àti Ọládélé ti so àwọn ọmọ wọn Olúfúnmiláyọ̀ àti Adémíbọ̀wálé Michael Ọládélé papọ̀ Isaac Adégbóyè jábọ̀ ìròyìn lórí bí ètò ayẹyẹ ìgbéyàwó onímọ̀ ẹ̀rọ Michael Adémíbọ̀wálé Ọládélé ti iléeṣẹ́ NTA Abẹ́òkúta ti lọ ẹgbẹ́ àtúpalẹ̀ ohun tó ń bọ̀ síwájú sí i pẹ̀lú ayọ̀ àti ìdùnnú ni ẹbí ará àti ọ̀rẹ́ fi pésẹ̀ so olúwa fúnmiláyọ̀ àti onímọ̀ ẹ̀rọ adémíbọ̀wálé michael tí iléeṣẹ́ NTA abẹ́òkúta papọ̀ gẹ́gẹ́ bí lọ́kọláya ní ìlànà àṣà ilẹ̀ yorùbá àti ètò mọ̀mímọ̀ ẹ́ bí wọ́n ti bẹ̀rẹ̀ ojúṣe wọn àkọ́kọ́ gẹ́gẹ́ bí lọ́kọláya àwọn ẹbí tí wọ́n pèsè síbi ètò ìgbéyàwó náà pẹ̀lú àwọn ìyá ọkọ àti bàbá ọkọ àti bàbá ìyàwó àti ìyá ìyàwó pátá ni wọ́n gba lọ́kọláya lámọ̀ràn láti fi Ọlọ́run ṣe ìpìlẹ̀ ilé wọn bí wọ́n ti ń rọ̀ wọ́n láti ní ìgbàmọ́ra fúnra wọn nínú ìrìn àjò ìgbéyàwó náà kí wọ́n lè ní ìfọ̀kànbalẹ̀ àti àṣeyọrí tó pọ̀ olórí ẹ̀ka ìmọ̀ ẹ̀rọ níléeṣẹ́ NTA Abẹ́òkúta amójú ẹ̀rọ Rauf Orílóníṣe gba àwọn lọ́kọláya náà lámọ̀ràn láti máa gbàdúrà kí wọ́n sì fi ìfẹ́ gbé pọ̀ pẹ̀lú ara wọn lọ́kọláya náà olúfúnmiláyà àti adémíbọ̀wálé kó lè gba ìdùnnú wọn mọ́ra bí wọ́n ti ń gbàdúrà kí èdùmàrè fi ìgbéyàwó náà rinlẹ̀ kí ó sì fi èrè sí i pẹ̀lú wọ́n ti ké sí àwọn ọmọ orílẹ̀-èdè yìí pàápàá jùlọ àwọn tí wọ́n wà ní ipò ìṣàkóso láti kó ipa mánigbàgbé nínú ìgbé ayé ọmọ ènìyàn eléyìí tí yóò jẹ́ èrè lẹ́yìn tí wọ́n bá pa ipò dà àlùfáà ìjọ African Church àlùfáà Julius Ọláyínká Abbey ló mú àmọ̀ràn yìí wá níbi ìsìn ìkẹyìn fún ìyálòde ilẹ̀ Yorùbá Àlàbá Olúwaṣeun lọ́sìn nílùú Abẹ́òkúta akọ̀ròyìn wa Lẹ́kan Àgbọ̀dẹ ló múrò ìbọ̀ ẹ̀gbọ́n síwájú sí i. ó jẹ́ ìsìn onírẹ̀lẹ̀ bí àwọn òjíṣẹ́ ọlọ́run àti àwọn ìjọ ṣe darapọ̀ mọ́ àwọn èèyàn jàǹkànjàǹkàn nílùú Ẹ̀gbá àti káàkiri ilẹ̀ nàìjíríà láti bo ọlá ìkẹyìn fún olóògbé Àlàbá Lọ́sìn tí gbogbo èèyàn mọ̀ sí ìyá rere tí ó ti kó ipa ribiribi nínú ayé kí ó tó darapọ̀ mọ́ àwọn tí ológo tó wà lọ́rùn primate ìjọ áfíríkà ẹni ọ̀wọ̀ jùlọ Julius Abbey ni ó rán àwọn olùjọsìn létí wípé ikú ni òpin gbogbo ẹ̀dá òun ni ká jẹran pẹ́ lẹ́nu àmọ́ ọ̀fà fún jẹ́ níbí ni a ó ti máa darí padà ní ìfún ìròyìn wa tí àṣálẹ́ yìí ẹ pàdé wa fún àkọ́tù ìròyìn láṣálẹ́ ọ̀la láṣẹ Èdùmàrè ó dàárọ̀ ẹ ṣé àdúpẹ́ tẹ̀ ń darapọ̀ mọ́ wa. thank you exciting content. Enjoy all the drama, intrigue, suspense, and romance in a wide range of telenovela series, Nollywood movies, Bollywood, kiddies program, and introducing our new kiddies channel, Boeing. After five years of waiting, the Nigeria Premier Football League is finally back, live and exclusively on Star Times. <laughs> Enjoy more this season with our Jackpot promo. Recharge two months on Classic or Super Bouquet and get 14 days free. Or recharge two months and get upgraded to a higher bouquet. Wow! <laughs> Recharge now and jackpot for more fun and stand a chance to win Sundial TV and other fantastic gifts. Offer runs till January 20, 2024. Terms and conditions apply. Star Times. Entertain your family. Waiting i if i dey hide my special seasoning Waiting i if i no use ajinomoto cook for my family Ajinomoto why be say na sugar cane dey take make am e dey give my food that totori deliciousness. Ajinomoto goes through the same fermentation process like iru, ukpei and dadawa which contains glutamate. Did you know glutamate occurs naturally in vegetables, cheese, breast milk, and in Ajinomoto. Ajinomoto umami seasoning was discovered in Japan and is used around the world to give your meal that totori deliciousness. So waiting you gain if you no use Ajinomoto cook. Ajinomoto, made from sugarcane. Ajinomoto.